فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما أسوا وكانوا يعتدون الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به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 وسلم تسليما كثيرا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته أدوكي ولن وبا الحمد لله في سر وفي علن أدوكي فلان وبا ní ìgbà àwọn oríṣiríṣi àwọn nínú àwọn tó ṣe fún wa. alhamdulillahi fi sirrin wa fi alanin. a tún dúpẹ́ fọ́lọ́ọ̀bá náà ní kọ̀kọ̀ wa nígbà wọn sábà náà mọ̀ tó ti wú wá sẹ́yìn lé. fi sirrin wa fi alanin. a ń dúpẹ́ kọ̀kọ̀ bẹ́ẹ̀ náà là ń dúpẹ́ ti gbangba o. Subhanahu wa ta'ala jalla fil azali. Subhanahu wa ta'ala jalla fil azali. Àwọn bàbá wa ń lẹ Yorùbá, wọ́n náà ìmọ̀ òjò lọ́rọ̀ sílẹ̀ ti fi mú. Ìmọ̀ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá. Wàtám wàtám mákọrin. ودخل في ترب ونحن موجود فيها الحمد لله ونحن موجود فيها الحمد لله وكم وكم من مطر وكم وكم مطر mélòó mélòó làwọn òjò tó ti sọ̀kalẹ̀ látòkè yìí. dámọ̀ àkàmà kọrin mélòó mélòó làwọn oríṣiríṣi àwọn àgbàrá tó ti sàn láti tó tó pọ̀ lọ. wọ́n máa kọrin. kò máa jẹ́ kàtà atẹ́kùn náà ń kọ́ mélòó mélòó látẹ́kùn tó ti fẹ́. wọ́n tábù ọ̀tá máa kọrin kọ́jà kọlà bí tùrọ̀ bẹ́ẹ̀. ìdárúkọ òjò yìí kò túmọ̀ sójú òní kan ìtumọ̀ rẹ̀ ni pé mélòó làwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá eléyìí tó ti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀dá láyé. kàmú àká má tọrin. mélòó mélòó ni irú ẹ̀ náà tó ti ṣe àwa náà. kàmú àká má tọrin. orílẹ̀ lómi ìdìmú tó ló ń kàn ó ti tẹ̀ lọ. kàmú àká má tọrin. sórí ò wá fún àwa ló ṣe wá fi wálẹ̀. kàmú àká má inú ilẹ̀ lómi ìdìmú tó ló rún òun wọ́n wò ó jì ó pàbẹ ó pàbẹ lọ. kàmú àká má ẹlòmíì ariwo tó ń pa ariwo ẹjọ́ òtútù yìí pọ̀ òtútù yìí pọ̀ òtútù yìí pọ̀ Allahu akbar. wàtàmú wàtàmú mọ́tọ́rì kọ̀dákọ̀lá sí tùrọ̀bí. kò padà fíìlì ooru òtútù yẹn náà ló bá tẹ̀ lọ. wàtàmú wàtàmú mọ́tọ́rì nǹkan ti ṣe àwọn èèyàn láyé lóríṣiríṣi. ọ̀dọ́ sí ìdúró àyìnbó èyí tó ṣe ni àti fi wálẹ̀ àwa tó ṣe ń ṣẹ̀ mí. wà á hànà máa ń ju dùnmí alhamdulillahi. èyí tó ṣe àwọn ẹlòmíì ti sọ wọ́n di ronú lẹ̀. wà á hànà máa ń ju dùnmí alhamdulillahi. èyí tó ṣe àwa ṣe wá ní ó fi wálẹ̀ lọ àwa wá ń sọ pé àlejò láàárẹ̀ ó dé ní ó tẹ̀tún lọ. wà nánú máa ń jò dùn ní alhamdulillah. àwọn sẹ́ǹtì oríṣiríṣi ń kọ́ ìtòní kálukú náà tiẹ̀ sẹ́ǹtì rí láyé rẹ̀ tọkàn jáde tí a kàn wá fi ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ gbá ọlọ́run yọ wá o. wà á hànú máa ojú dùbí alihamudulila. kò sí kàtàn ìparí nìyẹn o àwọn àṣàṣì oríṣiríṣi sára ẹni bí ń ṣàṣìní lẹ́yìn nǹkan tí yóò tiẹ̀ mọ̀. wà á nà máa. ti parí ìmíì tí wọ́n ní ọwọ́ ti bàbá ìdí tá a ṣe fún yìí kò lè ṣèbò rẹ̀. wà láhánà máa ń ju dùn bí alhamdulillah. ọlọ́dẹ̀ ń kó wa yọ oníkálukú wa ò mọ̀. alhamdulillah. ìgbà táwọn máa ń sábà kọ̀m̀pléènì ni pé à ń kọ́ nǹkan ti wá rí lẹ́jọ́ mẹ́ta yá. o kì ní bí mo jẹ́ ń fẹ́ gẹ́ẹ̀tì mi lẹ́tì rí gẹ́ẹ̀tì. alhamdulillah. ọjà máa dúpẹ́ fọlọ́run o. bí sì rí wà sí ọ̀làní ká máa ṣe fún yẹn ní kọ̀rọ̀ yàrá wa láwọn nìkan láàrin àwọn àtọ́lọ̀. subhanahu wa ta'ala jalla fil azali. kájẹ́ kọ́lọ́mù ọba wa mọ̀ wípé a àfiṣètò tó ń ṣe fún wa. subhanahu wa ta'ala jalla fil azali. bá a ṣe ń dání kọ̀rọ̀ yìí náà ni ká máa dání gbangba táwọn èèyàn bá ń sọ̀rọ̀ káwọn máa máa bá wọn sọ ah, táwọn yóò ti sọ sáà ẹ̀ máa kó gbádùn káwọn alhamdulillah ọ̀nà tó bàbá àṣàlékún rẹ̀ àdúpẹ́ fọ́lọ̀ ayọ́pẹ́ yọ fún wa àdúpẹ́ fún ọlọ́run ọba o bákan náà sọ̀rọ̀ àlékún ọlọ́run fún ànàbà Muhammad ọlọ́run ọba ní kí wá ṣàlàyé ẹ̀sìn kó ṣé mo ṣáà mo ṣe é dógóńgó àkókò tí òye yín mo sọ àbànyà á ẹwọ ló tún fẹ́ kù tí òye wa pípa náà ti farabalẹ̀ ṣàlàyé gbogbo òfin ọlọ́run wọn sàhábà ẹni tó ń bá wa fẹ́ sórí rí ayé àti sàlàkìyà mọ́ àbí kó gbà láyé sáná ibi ti ṣe kalẹ̀ yóò ti tó lẹ́yìn abá tó ń wá nǹkan mọ̀ lọ sí tòmí tó yàtọ̀ sí ìtànẹ́bì ti fi lọ́lẹ̀ fún wa ẹni náà fẹ́ sọnù ní ọlọ́mọdé sọnù. Àkọ́dé kánà lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir. وذكر الله كثيرا Ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ fún wa nínú Alkùránù ni. Lákọ́dé kàánà làkọ́n. Ó ní pàápàá dájúdájú o, ó ń bẹ fún yín ẹ̀yin ẹ̀dá ènìyàn yìí. Ó ń bẹ fún yín lára òjíṣẹ́ sí mọ́ sí sí ṣe Muhammad sallallahu alaihi wa sallam. Àwọn àwòkọ́ṣe eré. Oṣù àjọ ni Hazana. Níbi ẹ̀sìn, àwòkọ́ṣe eré ni. Oṣù àjọ ni Hazana. Níbi ìwà, àwòkọ́ṣe eré ni. Oṣù àjọ ni Hazana. Níbi ìbálòpọ̀ pẹ̀lú àwọn aya nínú ilé àtàwọn ọmọ, àwòkọ́ṣe eré ni. Oṣù àjọ ni hasana. níbi ìbálòpọ̀ pẹ̀lú àwọn èèyàn láàárín ìlú àwòkọ́ṣe rẹ̀ lánàá. uswatun hasana. níbi ìbálòpọ̀ pẹ̀lú àwọn tí kì í ṣe mùsùlùmí ànábì ọlọ́run ṣe láwòkọ́ṣe. uswatun hasana. ọlọ́run bá ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún látara tí a báyìí sallallahu alaihi wasallam.

ẹni tó fẹ́ pàdé ọlọ́run tí a lálẹ́ kìí àmà. wọ́n rí ọmọ ìyá àfihàn. ẹni tó fẹ́ rí àlùjọ náà wọ̀ tó ń fi ọjọ́ kìíní rí. wọ́n rí ọmọ ìyá àfihàn. ọlọ́run ní àwọn ènìyàn nìkan ṣoṣo ni o. ṣùgbọ́n ẹni tí ò retí kó ń pàdé ọlọ́run dáadáa kò retí àánú ọlọ́run lórí ara rẹ̀ kò dẹ̀ sí ní tó kan pàdé àlùkìí àmà. àlùkìí àmà bá fẹ́ dàrú kó dàrú ìyà tó bá jẹ́ nìkan ló fẹ́ jẹ́ ló máa ń lójú tí rò ti pọ̀ tó wọná lọ tí kì bá ti ń ṣòun nìkan ẹ̀wọ̀n pẹ́lú mi láyà a ní kí gbogbo ẹtí ti ẹ̀dà àrùtí ọlọ́ba fẹ́ kó gbọ́n ọ́ sínú kó pàǹdà sínú kò kún ṣòun nìkan ọ̀run yàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ẹni tó ń bá ń ro kan àlùkìyàmọ̀ rí irú ẹni bẹ́ẹ̀ òun a máa fi ànábì ṣe akọmọ̀nà ayé rẹ̀ bákan náà ẹni tí ó tún máa ṣèrántí ọlọ́run ọba ní gbogbo ìgbà ìmọ̀rántí ọlọ́run olú máa ń jẹ́ ìjánu tí máa ń fa padà tí yàn bá ti fẹ́ jì sọ́fìn ìjánu tí máa ń fa padà tí yàn bá fẹ́ jì sọ́fìn kó náà ni ànábì jẹ́ sallallahu alaihi wasallam kó náà ni rántí ọlọ́run ọba ló jẹ́ àdúpẹ́ fún ọlọ́run ọba tí ó fi wá mánà àjọ̀tọ́rọ̀ àlékún àdúrà Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀kan náà a kí gbogbo wa káàbọ̀ sí ìjókòó ìṣòro wa ti àárọ̀ yìí ilé iṣẹ́ àtúkọ́kọ́ ní ìsinmi ọ̀sẹ̀ kan ìbí ọlọ́run ọba kí ó jọ ìdí àbára wa sọ yìí kọlọ́n kó ṣe ní okùn pa dáadáa fún wa láyé ń bí nínú sàárè àti lóòjọ́ àlùkìyámà wa. ibi tí a bá ṣòro wa dé ìtàn anábì Musa alayhi salatu wa salam alayhi salatu wa salam ọ̀nà ni a ń kọ́bọ̀ a ti sọ fún wa bí tí àwọn ọmọlẹ́yìn anábì Musa alayhi salatu wa salam lẹ́yìn gbogbo wàhálà àfọ́ àwọn olórí wọn lẹ́yìn gbogbo ìdààmú àfọ́ àwọn olórí wọn gbogbo ní àjọ àfọ́ àwọn olórí wọn ní ṣànábì ọlọ́run lẹ́yìn rẹ̀ wọ́n rábí ìtún padà wọ́n yẹ aláìmoore wọ́n fòrò ẹ̀ ní anábì ọlọ́run tọ́lọ̀ ọba ran sí wọn tí sànàbì Mùsá. aláwọn ò tí ní gbàṣẹ ipò ọlọ́run ọba ló ń jẹ ọlọ́run àti kánàbì Mùsá fi ọlọ́run yẹn hàn àwọn báyà wọ́n fẹ́ rí rí kété. لا نؤمن لك حتى نرى الله جهرا جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون Àtọ́fà àrábì Musa ti káwọn tó lè ní gbàgbọ́ délẹ̀ pátápátá káwọn ọ̀rọ̀ ọlọ́run tó ní káwọn tẹ̀lé. Sáwọn ọba ti rí àwọn ọgbà. Ilé tún jẹ́ àrábì Musa láàmúkú kọ́ pé ah, ẹ̀yìn ara bí ìkìlẹ̀ tó ń fẹ́. Àwọn ọ̀pá tó ń tó ṣẹlẹ̀ láàrin máa ti fìràwọ̀nù fún yẹ̀ iná rí. Àwọn òpìnà tó kó wá àwọn ọ̀pá tó rẹ̀ fún ojú ní ló ṣiṣẹ́lẹ̀ ṣerú yín ló wáyé kẹ́ǹtì máa bèèrè pẹ̀fẹ́ rí ọlọ́run táwọn àmì ọlọ́run tẹ́ rí yóò tí tó bẹ́ẹ̀ mi náà ṣeré lónìí nìyẹn o àwọn àmì tó ń rí kò tí tó láti jẹ́ kó mọ̀ pọ́lọ́run ló ń jẹ́ ọlọ́run ìkànṣe dẹni ẹ̀ǹbẹ̀ a lè rí ọlọ́run ọba fúnra ara rẹ̀ ká tó la fẹ́ gbọ́gbọ́ ẹni tí wọ́n rọ kan kó dìgbà tó ń bá rí ọlọ́run kó tó gbàgbọ́ kò ní pọ́lọ́run ọba gbọ́ tó fi máa kó ọ̀la yìí torí kò ní rí ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ ọlọ́run a máa mọ ọlọ́run látara àwọn àmì rẹ̀ àyà àtìhì ọlọ́run wá lìsàn àmì àwọn àmì mìíràn o tẹ́fí máa mọ̀ pé mi ọlọ́run lọ́lọ́run. Àmìn àyà ti kọ́lùkù samáwàtí wàlọ́run. Ọlọ́run ní nínú àwọn àmì mi tẹ́fí máa mọ̀ mí bí mo ṣe dá sánmọ̀ tí mo dálẹ̀. Àjọkán ni yẹ́ òun, ìyẹ́ tó láti ti mọ̀ mí o. Wọ́n kọ́ ti láàfún àìsí náà ti kún wà lọ́wà nìkan. Nínú àwọn àmì tẹ́ tó máa fi mọ̀ ní ìṣìláàfún alìsìnátẹ́kùn wà lọ́wà nìkan. Mọ́ mọ́ mọ̀ ní kí alìsìnà yìí ahán àwọn ahán ìtẹ́ fi ń sọ̀rọ̀. Òjọ́gba. Ìlàáfún. Èdè tó ń jáde lẹ́nu yẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lìsánù ni mú prọ́dù rẹ̀, alìsìnà ni jámù rẹ̀. Ahán yìí kò tọ́pa ìtumọ̀ rẹ̀ ní pé èdè tó ń jáde látẹnu yín ìdí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. wọ́n kò tí láàfún àlẹ́sìnà ti kún wà lẹ́wà nìkan. ẹnìkan ṣoṣo tó dẹ̀ gbogbo tó mọ gbogbo èdè tó mọ iye nǹkan gbogbo èdè tá à ń sọ láyé òun náà lọ́lọ́run onìkan ni ó mọ iye nǹkan gbogbo èdè bákan náà kò sí kankan nínú èdè bí kì í ṣe fún ọlọ́run bá náà ló dá wọn. òun náà ló dẹ̀ gbọ́.

kò gbọ́ French kò gbọ́ English kò gbọ́ èdè tó kù táwọn kò gbọ́ Yorùbá yìí náà èyàn ṣe wá ń pa anábìnrin sá sí òpédè rẹ̀ táwọn èèyàn ń pè ń kò kọ́ ẹni tó gbọ́ èdè wa ní kẹjẹ́ ká máa pè ó náà lọ́lọ́run ó nìkan ló dá gbogbo èdè tó tẹ̀kọ́ ó dẹ̀ ló ń mọ́ ọmọ sí bẹ́ẹ̀ ni waqtilafu waqtilafu alsinatikum wa alwanikum. ó ṣe ṣe lọ́dọ̀ àwọn èèyàn yìí báyìí bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dọ̀ àwọn ẹranko àkùkọ tó ń kọ kíkọ wọn ò dọ́gba ohun wọn kẹjù ra wọn lọ ohun tó ń jáde lẹ́nu wọn yàtọ̀ síra wọn tí màálù bá ń dún ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí wọ́n ṣe ń dún tẹ́ bá dágbó màálù gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tá ń sin iná ọ̀tọ̀ọ̀tọ̀ ní dídín wọn ìsìláàfù alìsìnáàtì fún alìsìnáàtì kan ọlọ́nimọ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ̀ àmì kan ní látọ̀dẹ̀ mi ọlọ́ wà àlùwá nìkan bákan náà àwọ̀ bá a ṣe jókòó yìí ọlọ̀ tó wà láàárọ̀ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́bá lẹ́nìkan dúdú tó black ni tẹ́bá tó rẹ́ lómi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó tún dúdú jù lọ tẹ́bá tó rẹ́ lómi ó tún pupa jẹ́ lómi lọ ẹlòmí tún fi ẹwọ oríṣiríṣi àwọ̀ ẹ̀yin mẹ́rin ẹgbẹ́ pa yín sẹ̀gbẹ̀ ara yín kẹ káṣọ sókè kẹ wá pa ara yín ẹ̀rí tó kò ní jọra wọn ájá tó sọra wọn ní sá èmi ájá bíi ṣokoléètì oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi àwọ̀. wàkàtìlá fúwálísínàtì kún wàlíwá ní kún. ní a bá tẹ̀ láǹfààní àti lọ sí hajj àbí ọmọrọ èèyàn á rí oríṣiríṣi àwọ̀ ẹ wù ẹlòmíì tẹ́ẹ̀bá fúnra ẹ̀ ní rántí tẹ́ wá ṣe ń bẹ̀ ìrànlẹ́ máa bẹ̀rẹ̀ sí wò ẹ̀sùn wo kọ́ lọ ilé yìí tẹ́bá tún ti ń yí padà ẹ̀sùn wo kọ́ lọ ilé yìí ẹ wá bẹ̀rẹ̀ sí wo kọ́ lọ àwọn èèyàn eléyẹn gan alásùn tó níran láwọn oríṣiríṣi àwọ̀ ẹwẹ́ yín ojú wa tí yàn bá tẹ́jú bá dáadáa ẹ̀rí tẹ́lẹ̀ omi ẹ̀rù kójú ń dùn ni ayé lòdì ó dẹ̀ ṣe wà náà yẹn láti pàtí wọ́n ti bí ó dẹ̀ ríran ẹlẹ́mí ìjà fún sí ìgbà kò ríran wàkìláàfù alẹ́sìnà ti kún wàkìláàfù alẹ́sìnà ti kún mú àlùwà nìkan. ọlọ́run tí màmá ní kíkọ́ lọ yín má wọ́n ní àmì lélẹ́yìn náà jẹ́ o. Àmì ni mo fi ṣe o láti pé kí ẹ fi mọ̀ mí ni o. Lílẹ̀ àlè mi. Fẹ́ni tó fẹ́ mọ Ọlọ́run. Fẹ́ni tí ò ṣe tí àti mọ Ọlọ́run. Àwọn ò ní mọ̀ náà ní bójú kò kí wọ́n rí àmì yẹn tó. Wọ́n ò ní mọ̀ ni. Ẹ wo orun tọ́lọ̀ wọn bá fi tójú wa yìí. Ó fi ṣe bí wáìpà bójú. Allahu Akbar. Pẹ̀lú àwọn ẹlòmíín ní kò sáwọn Ọlọ́run. Ọlọ́run tó dẹ̀ da ojú oníkàlùkù sẹ́ẹ̀sì irun tó kábẹ̀ láìsí irun tó pa ojú mu lọ́lọ́run bá fi sílẹ̀ àwọn mí àti wá mú wá gé agé tí wọn àwọn mí àdẹ ní rárá àwọn òjè kò dí pọ̀ tó ní àwọn atúmọ̀mí wá tún lẹ́ẹ̀mà orílẹ̀-èdè lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yà tọ́lọ̀ wọn bá dá wa sáyè tó dá wa sí irú irun tó kẹ́kọ̀ọ́ wà lórí tiwa rẹ̀ irun tí ò ní kù sẹ́yìn kókó gíga rẹ̀ bó ṣe lè kó yọ a máa tì mọ́lẹ̀ lẹ̀ àwọn ẹ̀yà míì bí àwọn lárúbáwá bí àwọn òyìnbó irun tí wọ́n wọ́n máa wálẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ̀wọ́n bá ṣe jáwà ó fẹ́ ká fi jẹ́ bá mọ̀ ní kò ní jọ lọ́wọ́ tí wọ́n lè tara àwọn àmì ìgbà ọlọ́run ọba mà àmì tọ́lọ́run bá fún ànábì Mùsá náà lọ́pá ọ̀pá náà làmì tọ́lọ́run bá fún ànábì Mùsá òun náà lọ́lọ́run bá ní kó fi dára aṣojú àbálẹ̀ Ísírẹ́lì òun náà lọ́lọ́run bá ní kó fi tójú ti Fìràún àti gbogbo àwọn òpin náà tó kó wa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ لن نؤمن لك حتى نرى الله جهرا báyìí náà lọ́lọ́run bá ní kó fi kọjá níbi omi káwọn ènìyàn tí wọ́n náà fẹ́ mọ àwọn káwọn tó lè gbàgbọ́ àfi káwọn rí ọlọ́run wọ́n béèrè ọlọ́run bá ń gbà tí wọ́n fọ̀ pákọjá láàrin omi o títí láwọn oúnjẹ tí ó tó ń tẹ̀rí o tí ẹ̀dá láì mórí ẹ̀dá wọ́n ti gbàgbé ẹ̀dá máa ń yára gbàgbé dáadáa

a ń bèèrè ẹ̀yìn tí wọ́n sọ fún kọ́lọ́hún sọ pé Allahu akbar ṣùgbọ́n ọ̀fẹ́ kó lè ṣe in lẹ́ò ààyà ẹ̀dùnlọ́ àlàáhù wáhìdùn ẹ̀yẹ̀ lè rí ọlọ́run gbẹ́yà máa mọ̀ kọ́lọ́hún bá ń bẹ ilẹ̀ tó ti mọ́ yìí nìsín àti fi ti sàyé tún bẹ̀rẹ̀ ní pẹrẹu tó bá tún yá ọ̀yẹ̀ tó nígbà yìí òun á tún ká kúrò òun á tún bíbí ìta kú òun náà tán gbogbo yẹn náà ló ń júyọ ọlọ́run وفي كل شيء له آية وفي كل شيء له آية ọlọ́run níbi gbogbo àwọn nǹkan pátá òun náà ni àwọn àmì ọlọ́run bá ń bẹ. tẹ̀dúnlọ́ ọ̀la àná ó wáhìdùn. táwọn àmì ń tọ́ka pé kan ṣoṣo lọ́lọ́run. تدل على أنه واحد yẹn náà nàá bí wọ́n sáń sọ fáwọn èèyàn rẹ̀ rí pé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta kan lọ́lọ́ ẹ má dára yín ara yín ẹ má pìtínà ara yín. wà ma àwọn sáàtù sì fẹ́ dúró tó páwọn ògbà yìí náà ni. máa zọ̀là mú náà. pẹ̀lú gbogbo wàhálà tí rà náà bí mo sáṣe ló ní wọn. máa zọ̀là mú náà. wọ́n torí ọjà wọn jà ọjà wọn ní kí ìṣẹ̀lẹ̀ lẹ́kùnlé òun. tó bá ní táwọn fẹ́ náà rí máa zọ̀là mú náà. àwọn ọlọ́run kọ́ náà ṣàbòsí fún un. wàlákin kánú àǹfọ̀sáhùn yàbìlì mú. ó wà te kankan nínú kan ọlọ́run oníkálukú ààrẹ ẹ̀dá ànábì sọlọ́sọ́lá ní gbogbo apátálá ní àyè láti jẹ́nà iná ọlọ́run kẹ̀rẹ̀ rí kọ́kọ́ ogun ẹ̀dá tọ́lọ́ ń dá sínú rẹ̀ kò mọ̀ kó ń nǹkan kọ́kọ́ yíyó wọ́n ní gbogbo ẹni tó náà wá tíra ẹni bẹ́ẹ̀ bá wá kú tí ò padà jẹba àlìjánà àlìjánà fèsì tó náà ní lálìjánà tó yẹ kó wọ̀ tí ó wọ̀ yẹn ọ̀rọ̀ kọ́kọ́rọ́ ti tẹ́ yàrá ti tó sí ń bẹ̀ yàrá ti tiẹ̀ náà wà ń bẹ̀ ayé tiẹ̀ náà wà ń bẹ̀ awa jẹ́ fún gbogbo ọmọ tèmi àti ìpìlẹ̀ الذين يرثون الفردوس هم فيها خالدون ọlá ní àwọn eré náà tó máa jogún àlìjánà wọ́n gba ìpín tí wọ́n wá tún jogún ìwárìfónà wọ́n jogún lẹ́yìn ìgbà tí wọ́n ti gbà pín tí wọ́n lálìjánà tán wọ́n tún wá fi èlé ti fún wọn pé ẹtún pàtàkì ilé kálílé náà ṣiṣẹ́ àlìjánà ni àlìjánà lágbájáre o àlìjánà lámọ́yìn rèé ìwọ gbà fún tiẹ̀ àlìjánà làkáṣì péré kò jíjẹ́ àlìjánà ó ṣe ń gbọ́ wà sí ìpàtẹ̀ wà láyé kò táwọn náà ni àlìjánà ti ẹ̀kún ti ẹ̀. wà máa ń bọ́là náà wà láti kánú àwọn fúnṣàhún yẹ̀sìlímù. pálẹ́tìfù tó wà lẹ́yìn bí àìmọ̀ yóò sì lẹ́yìn ìgbà náà àwọn èèyàn máa jẹ́ máa múnú ilé wọn ní gbẹdẹmukẹ àbòsí táwọn tí wọ́n ń darí láyé ń sì sí yẹn lọ́dọ̀ ọlọ́run ẹni tí yẹ létí fi tiẹ̀ lọ́run tí ò wá gbà á tó ṣiṣẹ́ sọ̀rọ̀ wá bọ́ òun ọlọ́run ṣẹ̀ṣẹ̀ máa ẹ̀ tún kọ́ àwọn bóyá àwọn kan yẹn fẹ́ ha ní dìsẹ́sà ní àwa òkúkú mọ̀ torí kò ṣe dájú di 2023 bóyá àwọn ìyàwó wọn fẹ́ máa lọ tá díẹ̀ díẹ̀ ní àwa òkúkú mọ̀ ìwọ́n láti jáná ètò tọ́lọ́run ètò tó parí ni tọ́lọ́run bá ti fàyè kó wá kalẹ̀ fún ìwọ́n ṣàkínú pàrẹ̀ sí Islam má kàlẹ̀ kankan lọ́lọ́run yàtọ̀ tọ́lọ́run kó wá kú tọ́kù dẹ̀dẹ̀ màlìjánà lẹ́yìn gbogbo wàhálà àwọn ànábí ọlọ́run lórí àwọn èèyàn yìí. wọ́n yí ní kú ìlànà dẹ̀kọ̀lú ààrẹ yìí lè kọrú yàtà fàkúlù nínú àìsàn sí ọmọ ọgọ́dá. ọlọ́run ọba ní ọba tún sọ fún àwọn bàbá Israel. ó dẹ̀kọ̀lú. ó dẹ̀kọ̀lù ààrẹ ìlú kọrúyà. ọlọ́run ní alẹ́ kan wọ inú ìlú yìí. Fàkúlù mi ni a. Ìbọ̀lọ́lọ́run bá ní kí wọ́n wọ̀ arìnrìn mọ̀kọ́ jẹta ọlọ́wọ́n bá ní kànáàbì wọn kún wọn wọlé ó yẹ wọlé o ó yẹ wọlé ọkùnrin omi ni ha ibi tẹ́ fẹ́ wọ̀ yìí ìgbádùn bẹ́ẹ̀ fún yín o tọ́ba ti wá débẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí jẹ àìsàn ṣe tó mọ́ ọ̀gọ̀dá ẹ máa jẹ kẹ́ máa gbogbo ṣe wọ̀nyí nínú òlú yìí ẹ má jẹ haramu halali ní kẹ máa jẹ halali kún bẹ̀ ókúnlẹ̀ bẹ̀ fún yín. makolo mi ni ha haifu ṣe ìjọ mọ̀rọ̀gọ́dá. wọ́dẹ̀ kolo lè bá a bá so jẹ́. wọ́dẹ̀ kolo lè bá a bá so jẹ́ dáadáa. ọlọ́run bá wa sọ fún wa yìí pé wọ́dẹ̀ kolo lè bá a bá so jẹ́ wọ́n ní ká anábì Mùsá sọ fún wa pé bẹ́ẹ̀ ṣe fẹ́ wọ ibi tẹ́ fẹ́ wọ yìí ẹnu ọ̀nà kan nínú àwọn ẹnu ọ̀nà èyí tó wọ adúlùmọ̀kọ́dẹ̀ta nínú ọ̀nà yìí òun wálẹ̀ ẹ̀ nílé wọ́ lóòrò àbíkẹ́ rọra alimami bin abbas ní tafsiri wa wọ́n ní kí wọ́n wọ bẹ̀rẹ̀ ní tó rò kó tó tẹ̀ kọ̀kọ̀ tó pẹ́rí kodò ó ní tó máa fún jàdà tó wà bẹ́ẹ̀. wàdà kọ́lù lè bá jàdà. ọlọ́run ní ká náà yóò mọ́ sá sọ fún wọn pé ẹ tẹ́rí kodò nígbà tẹ́ bá fẹ́ wọlé torí pẹ́ nọ̀nà yìí balẹ̀. ẹ máa gbá àwọn míì lónìí wá rò pé tó jàdá ẹkún kí wọ́n sùjúdù báwọn èèyàn ṣe máa sùjúdù tó wá fẹ́ kan ilẹ̀ máa lè wọlé tó máa forí kanlẹ̀ rárá tó jàdá tó wá ń ìtumọ̀ tí wọ́n wọ̀bẹ̀ ní ẹni tí ó rò kúrò na húnà bí máa ná ọ̀rọ̀ kàá Ànábì Mùsá ọlọ́ni kò sọ bẹ́ẹ̀ fún wọn. Wọ́n tó kú lù ní bàbá zùjọ́dá wà kú lò ṣítọ̀ tó ń dọ́gbù fi lákùn fọ́kàntọ̀ ya kan. Lẹ́yìn ìgbà tẹ́ wá wọ bẹ̀ tán, wà lò ṣítọ̀. Ẹ máa wá sọ yí pé, Allahumma ighfir lana khataayana. Ọlọ́run fún dáàmẹ́ ìṣẹ́ wá jù wá o. Àtìsílẹ̀ kún ọ̀tọ̀ ya kún. Ẹ máa sọ pé ẹ̀tọ̀ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀tọ̀ tó wà ní ìlà ní pé Ọlọ́run fún dáàmẹ́ ìṣẹ́ wá jù wá. Wàkúlù ìtọ̀ tó ná jìbìrìlà kún ọ̀tọ̀ ya kún. Tẹ́ bá ti ń sọ̀rọ̀ eléyìí, Ọlọ́run náà wọ́n lọ́n ṣe tán àti fún dáàmẹ́ ìṣẹ́ ń jìn yín tẹ́bá ti ṣe bẹ́ẹ̀. wà bọ́nà sí ìlú ìmúhẹ́sẹ̀ ní. kí ẹ máa jẹ́ ìparẹ́ fún gbogbo àwọn àṣìṣe tẹ́ ti ṣe sẹ́yìn gbogbo àwọn wàhálà tẹ́ kànáà bí yẹn sí ó yẹ wá foríjì ọlọ́run ẹ máa bọ̀ ní adébìlì mọ́kọ́dà ẹ kúrò sí kẹwàá ẹ sì kò padà kátó kó ń bí iná kátó bọ́ síbi pàpàtàlà lè dínà zọ́là mú mínú kọ́lá. pàpàtàlà lè dínà zọ́là mú kọ́lá kọ́ ìrọ̀ lè ní ìdílà làwọn. kátó ti bí eléyìí ẹja sáré mú àlàyé kan jáde. wọ́n kọ́lọ́ lè bá a bá fún jàdá. àwọn èèyàn kan tún mú eléyìí náà wọ́n mú lẹ́rìí. wọ́n ní Israel. ó ní kí wọ́n tẹ̀rí kodò. ẹ̀yin wá dé lónìí ẹni ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká máa tẹ̀ kọ̀kọ̀ kí ni ẹni kò sí nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni à ń sọ àjẹ̀túnṣe ń tuntọ̀ àbámá ti sọ bẹ́ẹ̀ kánípà náà bí ò sọ bẹ́ẹ̀ ni sallallahu alaihi wa àbátẹ̀ láṣà wà pípẹ́ àṣà náà lára ń tẹ́sí òkú dànù ni tí ò bá ti sá kẹsìn àdáàdàtò mahakama àdáwà àṣáwà bá ṣe ń ṣe ń lò wa nínú àwọn nǹkan ìtẹ́sìn wa tó àpúrúfù ní nígbàwo ni wọ́n lam tó kọ́ọ̀lù ṣẹ̀rí àtọ́lọ̀ lónìí ọ̀pá tí ọ̀pá ti tako òfin ẹ̀sìn wa àṣà wa tẹ́sìn wa ọ̀pá ti tako káfílẹ̀ láṣà ká máa lú lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àṣà wa tá bá ti rí ọ̀rọ̀ ẹ̀sìn kan tó tako káyọ̀ àṣà yẹn ti sẹ́kẹ̀ kan ma máa lò mọ́ ẹni tí ò bá gbọ́ lọ́n tí ò gbà náà lè lókù tó fẹ́ máa lò ó tó wà ní àṣà tí ní eléyìí ní ilẹ̀ mọ̀ntí ẹlẹ́sìn ń gbé wá mùsùlùmí náà ẹ já fún àpẹẹrẹ nínú àwọn àṣà wa tẹ́sìn wa àṣà wa káwọn ẹbí ìyàwó kọ́jẹ̀ kọ líìsì kalẹ̀ kọ́jẹ̀kọ́ kóṣù wá kọ́ gbéreke wá kọ́ gbépo wá kọ́ gbóyin wá kọ́jẹ̀ kọ líìsì kalẹ̀ rẹpẹtẹ ìdí bá ti lẹ́ bọ́ lọ tọ́ bá ti kọ́ sí mọ̀ tọ́ bá kọ́ sí ẹ̀rùn náírà tó ń pa ni ẹ̀rùn náírà bíyà bíyà. tí wọ́n jẹ́ halálẹ̀ ọtí ẹ̀ẹ́ra tí kì í ṣe ìtúni alkọ́ọ̀ nínú. Gbogbo àwọn tí wọ́n kọ́ ní líìsì kalẹ̀ yìí, ṣe àkókò kò ní kàkà ṣe pẹ̀lú ìjì síso. Ṣùgbọ́n ṣe ni kí wọ́n máa bèèrè píṣẹ́ ní gbẹ́rù wá ní owó ìyá gbọ́, owó bàbá gbọ́, owó ìyàwó ilé, owó àwọn ọmọ ilé, owó àwọn àgbà ilé. Gbogbo orú àwọn ilé yà ṣá wọn ni. Lẹ́yìn náà lọ́jọ́ àtẹ̀bá fẹ́ fẹ́ ìyàwó ẹgbẹ́ wá ṣe ìgì, àwọn ìyàwó já tún ti aṣọ́lẹ̀, aṣa ni. ọ̀wá gbọ́dọ̀ dé ọ̀gá sọ pé ojú ìyàwó rẹ̀ tí wọ́n ń tẹ aṣọ ń ìyàwó kílẹ̀ rí ẹ̀rí wọn náà ní kó wá fi ọmọ wọn àwọn ń sí ẹ kí ló wá takò ní àwọn àṣà báyìí kan tó takò ìṣesí yẹn a ọ̀pọ̀tọ̀ wa kọ̀ fún yín ẹ̀yẹn ẹ má yà ohun kẹmọ́ wá sásá díẹ̀ láti pé èmi máa ń ṣọwọ́ tí wọ́n fẹ́ ná owó ni ẹ̀wà èmi ò ná náà pa ìtúrọ́ọ̀fù lélẹ̀ yẹn rárá o pólísì tí wọ́n kọ kalẹ̀ mọ́ calculate it's almost hundred thousand naira ẹ̀hẹ́n àṣàlélẹ̀ yẹn tápà rẹ̀ bá kà wá ara ni ìtápà rẹ̀ ò bá kà wá bẹ̀ wọ́n ni kí n ṣe tó fẹ́ pélé yẹn làwọn lọmọ wọn jẹ́ tí tó tí wọ́n fẹ́ fẹ́ lónìí káwà ọ̀dọ́ ká gbọ́yé dáadáa o tẹ́sà ìmọ̀yẹ̀ nǹkan mi tẹ́lẹ̀ nípa ló ń sọ di wàhálà sọdá gidi sọ di jà tẹ́sà ìfarabalẹ̀ súná àfẹ́ẹ̀sì ni àwọn àṣàrí ńlẹ̀ Yorùbá kọ́ra máa lọ síbi ìyàwó mi èmi máa dìde mú báìkì á máa ànáàzù fáwọn ẹbí ọkọ pé àwọn ìyàwó yín ní ìyàwó yín ò ní jáde o àfikẹ́ ẹsẹ́sì ọ ní àwọn ti búlọ́ọ̀kì ọ̀nà ó yá ẹsẹ́sì wọn

lábẹ́ òfin ṣáálẹ̀ wa ní tàà gbọ́njú bá àdẹ̀wò náà àdíkà wọn alùkùnrà ní ààrin tó kọ̀ ń ilé yẹn àfilẹ̀bẹ̀ ní tàǹdánlẹ̀ wa ṣùgbọ́n tẹ́sí sáàkù ìtàwà ń tẹ́sí bá sáàkù rà nílò nínú orú ẹ̀ kí gbogbo ẹni tó bá jùlọ látòrí àwọn òbí rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ a máa kúnlẹ̀ tí wọ́n ní ọ ọkùnrin àdé máa dọ̀bálẹ̀ àṣà kan lélẹ̀ yẹn náà tá a bá ń lẹ̀ Yorùbá kí ló wá dé tẹ̀yìn tẹ̀yìn ṣe súnà lé ní ìwà ń ṣe mọ́ a ní ṣe mọ́ ní a rẹ̀ ní ṣe mọ́ àwọn ọmọ wa náà dẹ̀ fi mí ṣe pé títẹ̀ wá ń ámà lórí ẹ̀bá ìbẹ́ẹ̀ ni torí pé Ànábì sallallahu alaihi ó ti kọ̀ndẹ́mi lé nínú àwọn àṣà ìtò wà láwọn ìlú kan kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan òfin ọlọ́run bá ti pé tọ́lọ́ tí ní kálọ́bí wọ gidi fáwà sọ èyẹ má ṣe má dẹ̀yẹ kí wọ́n ṣe fún yín àwọn àfáyẹ̀sì pátá látòkè sílẹ̀ ni wọ́n wá wọ gidi látara pàdánù ti wọ gidi sallallahu alaihi wa sallam àwọn mùsùlùmí ìgbà náà sàhábà àwọn náà ní ìrìn àjò wọn lọ sáwọn ìlú káàkiri wọ́n láwọn ọba láwọn ìlú yìí bí wọ́n ṣe máa ń àwọn èèyàn bí wọ́n ṣe ń kí àwọn ọba wọn. amádé gbàgbé gbogbo ọba ayé pátákó sí ètò sáà nábì nínú wọn sallallahu alaihi wa sallam. pé ọba táwọn èèyàn fi jẹ ni kò lọ bá ayé ọba tọ́lọ́wọ́n bá fi jẹ lórí gbogbo àlè ó ilé ànábì sallallahu alaihi wa sallam. ó fúnra ara ọlọ́wọ́n bá lọ́ àpọ́ǹtì rẹ̀ kó kí ànábì lè wá lórí sallallahu alaihi wasallam aṣíwájú wa ni ọ́njà rẹ̀ ní gbogbo ọba wa àti joyè àwọn wá rí pé àwọn ọba ayé tí àwọn èèyàn máa ń kí láwọn ààfin wọn yìí àpọ́nlé yìí pọ̀ yìí pọ̀ o ó sì ṣẹ́kù náà lónìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba dọ́lọ́run ní wọ́n láti bá ẹ̀wọ̀n yá kóró kàtà ilẹ̀ ńlẹ̀ ìjọba ilẹ̀ àyà ńlẹ̀ ńlẹ̀ ìgbọ́n ńlẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀ ọ̀n tó wojú ọba kọba wa dé kọ́ wa dúró máa wò kànàkànà báyìí rárá àpá àwọn ológun náà ẹ̀sùn ọ̀tá àti wọn bọ́dé gbogbo adúró wá ní kálukú abẹ́rẹ́ ti ṣe bẹ́rí sálọ́ láàfin lọ́dọ̀ àwọn ọba àwọn àdọ̀bálẹ̀ wọn wólẹ̀ ni ọ̀ atọ́kùnrin àtòbìnrin lẹ́lẹ̀ àwọn sọ àbàwà ni a lẹ́gbẹ̀ẹ́ àwọn ọba yìí lẹ́gbẹ̀ẹ́ lára wọn táwọn èèyàn ń ṣe báyìí tí wọ́n kọ́ ọlé pípé tó yìí àwọn náà na kàn ní àṣẹ múrú kẹrẹ̀ àṣẹrù rukere báyìí ọba ń kí ọba ń kí ẹ Allahu Akbar akùnkùn wọn ní kábíyèsí àwọn ṣe ní bíẹ́ kábíyèsí ọlọ́run ń jẹ́ ogun ọ̀páyé tó bá hùwà á bí ìyàwó rẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn ní gbangba ọ̀rọ̀ lóye ṣùgbọ́n Ọlọ́run nìkan ṣoṣo lọ́pàá tó ẹgbẹ̀lá yóò sàlọ̀ àmọ́ ẹ̀fọ́ alwahun wọ́n yóò sàlọ̀ òun lọ́pàá tó ẹgbẹ́ nìkan ní ìgbìlẹ́jọ́ òun àgbẹ̀dì gbogbo ayé lẹ́jọ́ ìtumọ̀ kábíyèsí Ọlọ́run nìkan ló tọ́ sí àpàdé ọba kan náà ń jí oní ìta ìsọsẹ́ fún wọn àwọn náà dẹ̀ tó ti parí bó ṣe rí nìyẹn reality ni àwọn sọ́ọ́bà wá tí wọ́n sọ bẹ́ẹ̀ fún anábì pé sọ̀rọ̀lá ló sọ̀rọ̀ wọn. ilé tí àwọn èèyàn ń ṣe fáwọn ọba wọn ìyá wa lè ṣe tó jù bẹ́ẹ̀ náà lọ fún ẹ̀ ó ju wọn lọ. ìṣòkò ah, rí jìnnà sọ́rẹ̀. anábì wa ní rárá o ọ̀tọ́ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ fún mi. ẹ̀tọ́ ọlọ́run ọba ni ẹ má gbé fún mi. ìṣẹ̀lẹ̀ kan náà ṣẹlẹ̀ lọ́dún kan tí wọ́n wá kí sáà nábì sọ̀lọ̀ sọ̀lọ̀ ìkan nínú àwọn náà ni alákùnrin yìí náà ní ọgbà bí àwọn nǹkan ọ̀sìn àwọn ibi tí ó ti ń fún wọn lóúnjẹ báyìí bá bẹ̀rẹ̀ sí tàpá náà bá di àdìgbòlù tó wọn láwọn ẹran tó ń sìn láì ti ń tó ń tó ń jẹ́ gbọ́n lára wọn tó ti ń súnmọ́ wọn. ó wá di kó súnmọ́ ẹran àwọn ẹran bá yarí lọ́ba fẹ́ ṣe léṣe ló bá sáré jáde ló ti kí n pamọ́ wọn padà pé a ah, wọ́n là ń ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n pààrọ̀ rà fún mímì àbáwọn náà ni àwọn náà ní kẹ kí ló wá ṣẹlẹ̀ ọba padà náà lè lọ sọ́rọ̀ ọlọ́wà lè kọ́lá ń sìn nǹkan ṣẹlẹ̀ sí o. wọ́dẹ̀ lọ́lọ́run sí wa láyé o bí o sílẹ̀ rí nǹkan kan pàdé iná o ṣọlá ọba ní báwo ló tẹ́lẹ̀ ó ló ya àdìgbò lógi ní ànábì náà nìṣó bàtà náà mi débẹ̀ sallallahu alaihi wasallam tíra kúnmí wọn náà mi ṣe wọnú mi tíra kúnmí wà àkọ́kọ́ báyìí rí ànábì sallallahu alaihi wasallam ànábì dẹ̀ súnmọ́ bẹ̀ ọjọ́ rẹ̀ báyìí ó dẹ̀ wúlẹ̀ ó dẹ̀ ẹni tó ń tẹ̀lé àkómi gan tí àkómi ti mojú ẹ̀ kò mojú ẹ̀ mojú ànábì ló mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sallallahu alaihi wasallam ìkejì dà ànábì tí débi tí ẹnà wà ẹnà tó wúlẹ̀ sórí ẹsẹ̀ mẹ́rẹ̀ ni ànábì tí ní ẹmọ́kùn wa ó yẹ ìdílé ìkan wọlé wọ́n ti jáde kúrò bí àwọn sọ̀hábà ní áá ìdíṣẹ́ ọlọ́run àràkúnmí pàápàá sí ọ̀nílà aká ìdí àwọn èèyàn ó ríra ànábì ó kúnlẹ̀ sórí ẹsẹ̀ mẹ́rẹ̀ ni fún ẹ̀ ó wúlẹ̀ àwọn làwa ó ti sáàfù ẹ̀ o àwọn náà bẹ̀rẹ̀ sí wọlé fún ẹni o àwọn máa dọ̀bálẹ̀ àwọn máa kúnlẹ̀ fún ẹni anábìnrin rárá law kuntu amira ahada an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha. anábìnrin tó bá yá kó tó bẹ́ẹ̀ fún ẹnìkan máa kúnlẹ̀ fún ẹnìkan. tó bá kọ́ àwọn bá fún mi níyàn dákẹ́ pàṣẹ fẹ́yìn dé yẹn yìí. yasjuda li ahadin. Wípé kẹ́nìkan máa kúnlẹ̀ dọ̀pálẹ̀ fẹ́nìkan ni. Wọ́n Jolmar Ata. obìnrin ni mi bá pàṣẹ fún àwọn ìyàwó ilé ni mi bá pàṣẹ fún. obìnrin àwọn ìyàwó yìí kí wọ́n kúnlẹ̀ fún àwọn ọkọ wọn. Torí pé ipò ọkọ lọ́dọ̀ Ọlọ́run o. Obìnrin tó ń bá ń wọ́kọ tiẹ̀ ńlẹ̀ ara rẹ̀ ló ń

ọ̀nà méjì ni wọ́n wà bí táyà yìí masajida ní àwọn míì náà olùmọ̀ náà mufasiru wọ́n tún sí ẹmọ mọ́sídìdù masajida àwọn míì náà olùmọ̀ wọ́n ní masajida tó wà ní ayé àtàfẹ́ káyì wọ́n náà máa túmọ̀ àádọ́ù àádọ́ù asábà àwọn oríkẹ́ méjèèjì tá a fi ń sin lọ́hùn tá a fi ń wúlò fọ́lọ́hùn àwọn tó wá tún bẹ́ẹ̀ wọ́n ní aláwọn bá sọ pé wọ́n á ní masáàjì dalilá. àná masáàjì dalilá. aláwọn bá ní àwọn oríkèéríkèé tí a fi ń sìn mí yìí o. Lílá. Èmi ọlọ́run ni mo ní wọ́n ẹ̀tọ́ mi ni o. Wàlá tẹ́lẹ̀ máa lọ ìhàdá. Ẹ tún gbọ́dọ̀ máa lò fún nǹkan mi nínú tí èmi ọlọ́run bá dá o má pàkúnlẹ̀ mọ́ má pàdùbálẹ̀ mọ́ má dọ́ fún yàn mọ́ má kún fún yàn mọ́. òbí mi ìyá alágídí yìí fi á ní wo tó bá yẹ pé ọ̀ràn ni ẹ̀ṣẹ̀ ni òun lẹ̀ pẹ̀lú ọlọ́run òun lòún pàṣẹ fún ẹ̀ o ní dọ̀bálẹ̀ fún mi Ìwé ìjà àfọ́ ẹni súnà yẹn, àfọ́ wa ní kí wá ní ẹ́, wọ́n bí díà. Àtẹ̀kẹ́ iná àlọ́hì àhàdá. Kò tọ́ o, a gbọ́dọ̀ ṣe fẹ́ nìkan. Wọ́n ní olóyè bá bàbú jàdá. Àwọn oníbi tí a wá ń mú ẹ̀rí rẹ̀ wọ́n ṣe bọ́ lọ́wọ́ bá sọ bí ikú wájú kò bá bàbú jàdá. Ẹ̀yin jẹ́ nǹkan tẹ́ mu ká sùdú dùn fúnra wa. Wọ́n tún tí gègé bá bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ tí wò ní bẹ̀rẹ̀ mú ó ti sùjúdù fún kẹ́rù náà nìyẹn ẹgbọ́rò rí nǹkan jáwọ́ lọ́wọ́ èèyàn èèyàn mú ṣé kò yàtọ̀ sí èèyàn kíyàn èèyàn bákàrí èèyàn èèyàn pàtàkì èèyàn ó wá wó ẹ̀ fún pípẹ́ ní ta kí ta bẹ̀rẹ̀ fún ta dọ̀bálẹ̀ fún ta kúnlẹ̀ fún bàbára rẹ̀ nì ìbàbára ẹ̀ lẹ́rẹ́ ọlọ́run ní káforíkèríkè ara láti ẹ̀bà láti fi bàbára fẹ́nìkan ọlọ́run agbọ́dọ̀ fi bàbára rẹ̀ àti tó wà bẹ́ẹ̀ nìyẹn ọba tó mẹ́rin ní wa wọ́n ní ṣe bí àwọn àwọn màláìka ọlọ́run bá sọ fún ọkọ̀ wá sí tó lè ádámà pàṣẹjà tó ilá ilá ìdílé ìgbà àbá wọ́n ní ṣe bí bá sọ fún àmàjẹ́ka yìí pé ó sì tó lè ádámà afọ́rẹ́balẹ̀ fún ànábì ádámà wọ́n ní wọ́n wá fọ́rẹ́balẹ̀ ilá ìdílé wọ́n ní àwọn màlẹ́kà tí wọ́n tẹ̀ tún já ju àwọn ẹ̀dá èèyàn lọ àwọn náà ń sàjájà wọ́n forí balẹ̀ fún ànábì Adam èèyàn tó bá jẹ́ èèyàn ńlá máa ń tẹ̀lé bá fún ni tán káì ló tàbí lè burúkú. àwa ní rọ́ọ̀dù yín wà ń tòsí orí ahọ́n ló wà àkọ́kọ́ náà ṣé màláìka lẹ́yìn àṣetọ́lọ́ ń tọ́pa fún màláìka yẹn ṣé màláìka lẹ́yìn náà. tó kàn yín lẹ́yìn ìgbà tí àwọn tí ìyẹn ti wá ṣẹlẹ̀ láti ẹ̀ ní tútù ju ìbò oníkàtẹ́ ní bá ní kí wọ́n ṣe ká ní tọ́lọ́run ní ṣe náà nìyẹn pàápàá tẹ́ àní ṣé bí èèyàn lẹ́yìn padà wá bí àwọn ọmọ pẹ̀lẹ́ tí gbọ́ pé àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ náà ń forí balẹ̀ fún bá fẹ́ kí bàbá wọn ẹ̀rí àkọ́kọ́ nìyẹn rọ́dù àkọ́kọ́ nìyẹn rọ́dù ẹlẹ́ẹ̀kejì àwọn ànábì ọlọ́run lásìkò tiwọn à ń pè kankan ní àwọn tó jẹ́ òfin ìlànà ẹ̀sìn àwọn ẹni tí wọ́n ti lọ. àwọn òfin ìlànà báwọn ẹni ìtànà ṣiṣẹ́ sí láwọn òfin kan tọ́lọ́run bá fún àwọn tó ti wá ìrèsì rẹ̀ tí ò sí nínú táwa ń lò lónìí láyé ànábì Mùsá ní ìtàmúwálé nínú ìdálẹ́kọ̀ọ́ tó yẹn tọ́lọ̀ bá sọ yìí pé wákùtòlù àwọn fúsàkùn ẹ̀sì jẹ́wọ́ ẹ̀sì tánà kẹ́ẹ̀tọ́ wà lè káàtó forí ẹ̀ṣẹ̀ yí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ yìí jì yìí wákùtòlù àwọn fúsàkùn ẹ̀kọ́ ara yìí ìyẹn ni àwọn kan wá dìbò pé ikú lè rí ẹ̀ṣẹ̀ ayé ànábì Musa mọ́ọ̀kì ló ti ṣẹlẹ̀ ntọ́lọ̀ ọba ìfúrẹ́sìn ọ̀fẹ́ kí wọ́n ṣe ìgbà náà a ẹ̀jẹ̀ táwa wá nígbà ìmọ̀ ó ti wá gbọ́ wà síkò wá ṣe mọ́ ṣé wá lọ para rẹ̀ ní rárá ṣé ma para rẹ̀ ní rárá mo ṣe ní tọrọ àforíjì ọlọ́run torí ẹ̀ òfin ẹ̀ náà níbi ayé ànábì Musa lọ́lọ́run ti yí padà sáforíjì lóbi jẹ́ tàwọn àǹfóṣà kan Musa ní kí wọ́n padà wà á mọ́kìdì ó Ajúlá kò ń kọ́kọ́ ya. Ẹ sọ̀rọ̀ àforí ìlú sọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́n balẹ̀ forí ẹ̀sẹ̀ yín jì. Wọ́n sànà sí ìdòlè mọ̀ṣọ́sí ní. Àṣẹ tá a ti sàlẹ̀ kú fún gbogbo ẹni tó bá ń ṣe dáadáa. Wọ́n sànà sí ìdòlè mọ̀ṣọ́sí. Àwa nígbà tá a ti wá rí eléyìí pé ṣẹ̀rí àtùmọ̀ kọ́bìlànà àti káàkiri ṣẹ́rẹ̀ kò ní jẹ́ lànà òfin lọ́dọ̀ ti ti wa àyàfi tí ó bá jẹ́ títí ànábì wa náà bá tẹ̀lé lànà òfin yẹn ọlọ́ àdùsà tọ́lọ ní kó máa bá a lọ bẹ́ẹ̀. ààwẹ̀ táwa ń gbà lónìí ọgbọ̀n Ramadan àwọn tààrà gbà rẹ̀ ṣùgbọ́n kì í ṣe ọgbọ̀n Ramadan. ìrun táwa ń kí lónìí ó jẹ́ ìmọ̀-àrún lójúmọ́ àwọn tààrà kírun ànábì Musa kírun wọ́n pè ní Mose ànábì Isa ṣùgbọ́n kì í ṣe márùn lójúmọ́ alábìtọ́lọ́ wa ránṣẹ́ mi àti gbogbo àwọn tàbí lu ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe ṣe Muhammad sọlọ sọlọ ẹ márùn lójúmọ́ lọ́lọ́ ní kò wá sọ fún wa àwọ̀ wa ní dúró lórí tàná yẹn èyí ló kàn wá lẹ́nà fi ń bọ́ lọ́dọ̀ àwọn kan náà wá ní kan Old Testament fẹ́ wíyá pé nínú Old Testament náà ibẹ̀ náà lọ̀rọ̀ ọ̀run kíkí wà ọwọ́ amú ìrùn kíkí wọ́n fi ilẹ̀ ẹgbẹ́ ọwọ́ amú ibẹ̀ náà ní dámẹ́wàá wà ọba gbàdá mẹ́wàá mú ẹlẹ́ ìpè ìyẹn jáwó inú ìtàn náà ní méjèèjì wà sábà wá yọ tẹ́sẹ̀mẹ̀tì kúrò nínú bíbélì kí ló wá ṣẹ́kù torí àwọn ìlànà òfin tó ti lọ ìdí ọkàn wa ló pọ̀jù nínú ẹ̀ torí pé kò àwọn yẹn ò ṣẹlẹ̀ mọ́ nínú ẹ̀sùn wa. ọ̀dẹ̀kùn ló lè bá bá sùn jàdá ń wá kó lò ṣítọ̀ tó ń tàbí fírlá kò mọ̀kọ́tọ̀ ya bọ̀. wàsánà sí dolí mo sùn sí ní bàbá tàlà lábí ìnàkọ́là mú kọ́lá ní kọ́yọ̀rọ̀ lẹ́gẹ̀ẹ́sì lálàhùn. àwọn eléyìí jẹ́ òfin ìtọ́lọ́wọ́n fi lọ́lẹ̀ kan wà ó mọ̀ yìí ìjọbalẹ̀ kira ẹni ìkúnlẹ̀ kira ẹni kò tọ́ nínú ẹ̀sìn wa o yorùbá náà dẹ̀ ń sọ pé ìjọbalẹ̀ kì í ṣe wa o wọn náà máa ń sọ bẹ́ẹ̀ o ọmọ ìtúwájú ìmọ̀ lónìí ọmọ tó bá lọ kàwé abúlọ̀ lóyìnbó ìtúwá ní ṣéńjì lọ́wọ́ àṣà àwọn òyìnbó dẹ̀ ní pàtàkì ń dọ̀balẹ̀ lẹ́yìn àì good morning fún ara rẹ̀ kàn kọ́kẹ́ra olórí ìdúró kan bọ́ra ọlọ́wọ́ ni àbí kí wọ́n ọ̀gẹ̀ ara wọn àwọn òbí àtàwọn èèyàn wà lẹ̀ Yorùbá wọn ní criticize ọmọ yẹn o wọ́n ti gbà pé ọ̀làjú ni ó ti ẹ̀gbọ́n náà ó ti lọ sáàkáyé káàkiri ṣùgbọ́n ẹjẹ́ kọ́ mọ́ lọ sáyẹn sí náà kúrò kó máa kúnlẹ̀ kó máa dọ̀bálẹ̀ wọn ló gba wèrè mẹ́sìn ni ó ṣe nǹkan kọ́kọ́ sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn ọlọ́run ọba nìyẹn aláwà wà ní ìdọ́sẹ́ ààrẹ ní kí ẹlòmíín níjọ́ tó ń bá lọ ṣìyàwó tó bá ní kó ń dọ̀bálẹ̀ ńkọ kọ́ tó lè fún un lọ́mọ kọ́ fọ́ ọmọ ọmọ wọn tí bàbá rẹ̀ bá ti lè fẹ́ kọ́ fọ́ ọmọ ọmọ wọn tẹ́gbọ́n rẹ̀ kan bá ti lè fẹ́ àbí kí wọ́n wọ́kọ̀ fún tí ò bá ní pé wọ́n ṣe pèpè dájì ẹ̀ pọ̀ jù dájì dájì ẹ̀ tí màá mọ̀ mí á fi ọkùn pa wọ́n nínú ilé yẹn gbogbo bá yàrá ọlọ́run àrùn pé ṣe bí tó lọ bí mo ṣe ló fẹ́ ṣe ti ẹ̀ nìyẹn máa lọ ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe tèmi ẹ̀ torókà tọ́lọ́run àwọn ènìyàn náà tára ni wọ́n sọ fún wọn pé wọ́n kọ́kọ́ lè bá wọn tún jàdá. wàkúùlù àwọn bàní ìsirẹ́lẹ̀ yà tí wọ́n yà léèyàn. Ẹgbọ́n tó wọ́n padà wá ṣe fọ́pátàlá lẹ́bí na bọ́lá mọ́ kọ́ọ̀lá nẹ́fọ́ yọ́rọ̀ lẹ́bí ti lálá hàn. Ọlọ́run ọba ní Àlàdínà zọ́là mú àwọn alábòsí náà rẹ̀ nìyí. Pátàlá kọ́ọ̀lá nẹ́fọ́ kí wọ́n ní kí wọ́n ọlọ́run làwọn bá yí gbólóhùn yẹn padà lọ́ba ń pè nǹkan mí kí ni wọ́n sọ wọ́n ní haitọ̀ ah. ọba ní haitọ̀ ọba tún fi náà nù sí ọ̀rọ̀ mi nínú tẹ̀lifíṣàn ọ̀sọ̀ pé ọ̀ní ọ̀sọ̀ pé hábà ọba yíyá ọ̀rọ̀ tí ọlọ́run ní kànáà bí wọ́n sọ fún wọn kí hàn. kí ni tí wọ́n ah, oúnjẹ ló sọ oúnjẹ ẹ wá ní àwọn nǹkan jíjẹ ní kóró oríṣiríṣi ní táwọn fi panu àwọn ń mú ọlọ́run ṣeré lójú ara wọn lọ́hùn wọ́n yí padà wọ́n mú ọlọ́run ṣeré lójú ara wọn ọ̀tọ̀ ní tí a Ọlọ́ni ti torí tí wọ́n ṣe yìí, a dẹ̀ ta àbìlú lé wọn lórí láti sánmọ̀. Ẹ yẹ hàn náà báyìí. Rí jẹ́ sáàmìnà sàmà. Lẹ́sẹ̀kẹsẹ̀ dẹ̀ ṣé ti ta ní kẹ́ ibi ẹ̀dẹ̀ mi kan ní. Rí jẹ́ sáàmìnà sàmà máa tà yẹ fún sọ́kùn síbáwọn èèyàn míì náà ni wọ́n ní ọlọ́run wọ́n ní ànábì sọ yí pé sallallahu alaihi wasallam kullu bid'atin dalalah àwọn àlẹ́ ní rárá júlù lànábì sọ ìṣe kullu àwọn amú káàpù tó wà ń bẹ wọ́n dẹ̀ change ẹ̀ sí jim júlù wọ́n ní júlù ní kì í ṣe kullu ìyàtọ̀ tó dàwà láàárín júlù àti kullu ìyàtọ̀ tó bí sámà sílẹ̀ ni kí kúlò bí àti kọláàlà gbogbo àdádálẹ̀ pátá ànú ni kò sí kan nínú rẹ̀ tó jẹ́ pé bí yàtọ̀ hasana ọ̀rọ̀ tí ò dá nìyẹn jẹ̀rẹ̀ gbogbo gbogbo àdádálẹ̀ ànú ni títí àsàrátù sunday sunday nǹkan ànú lòun náà tó kọ́ ọ̀pọ̀lù sunday títí à báwọn àbá tí wọ́n fi ń pa owó tí wọ́n lè fi ń pa àwọn ìyàwó níyàwó àtọkọ lọ́kọjọ wọn ní jẹ́wọ́ fi ń fi bídí àlè bíbí àlò náà ẹlẹ́mìnà àfáàtí wá nídìí tí wọ́n máa ń lọ sàájú tó ti ṣe tán wàláì bíbí àná ló ń ṣe ẹ sọ fún wọn pé bíbí àní gbogbo àfáà yẹn àmọ́ nídìí tí wọ́n wá ń ṣe fi ń gbé ànábì lárugẹ lọ́ fi ń polongo orúkọ ànábì ní bẹ́ẹ̀ ni lójú wọn ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àní bíbí àní bíbí àní kúlò gbogbo bíbí àpẹta ọlọ́run ní ká ànábì sọ náwọn ọ̀daràn bá ní ẹ júlù ní ọgọ́ọ̀rọ̀ bídíà ọgọ́ọ̀rọ̀ bídíà ló jẹ́ ànù àwọn adé torí ẹ̀ kò tó bá ń ṣe bẹ̀ tí ò dání kayẹ́ká yọ kúrò <laughs> àwọn jìbìtì a ní tọ́wà ṣe bẹ̀ tí ọ̀dá ní kẹ́ẹ̀ká yọ. bàbá tọ́lá lẹ́bí iná bọ́lá mọ́ kọ́ láti kọ́ ìrọ̀lẹ́ ní ìtì ìlàlá hàn. ẹjá jókòó kápálù kùránì kalẹ̀ nítorí orílẹ̀-èdè wa bíjì àlélẹ̀ yẹn náà. ẹjá mú ọjọ́ kan ìkànnà bọ́ sórí afẹ́fẹ́ ń jò ní ètò wa ń pariwo pé kán gbà bẹ́ẹ̀ jọ nìkan òun àlùkò nílò orí kì í ṣe ìjẹ̀màlẹ́kà ìríkù Bọ́lá ti ń di fẹ́ni kan lọ́n lálà òun jókòó rí kí n kọ́tún fọ́lọ́ ń bọ́lá tẹ́ òun rí kí n kópa kan gbà o. Irọ́ lásán ni. Àwọn ènìyàn wá yí ọ̀rọ̀ wọ́n sórí rẹ̀ kodò. náà lónìí mú ọ̀rọ̀ ọlọ́run wọ́n sórí rẹ̀ kodò. Wọ́n ní ti sọ yí صلوا عليه إن الله وملائكته يصلون على النبي يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما àwọn èèyàn rò pé tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ó dàbí ọ̀rọ̀ òyìnbó tó ní kálukú lè mú òyìnbó tó lè máa yí lọ́rùn lọ sí gbogbo àwọn tí a dẹ̀ máa dìbẹ́ǹdì rọ́ èyàn òyìnbó èyàn jẹ̀ máa rọ́bà yìí ọ̀rọ̀ lásán kúkú ni kò sẹ́jẹ̀ ń bẹ̀ ẹ̀ nínú wọlé wọn tó máa ń bẹ́ẹ̀ náà ó lè dárúkọ ti tí ẹ̀sìn lọ ti ó fi dìfẹ́ǹdì rẹ̀ ni ó fi ẹ̀sìn kú bẹ́ẹ̀ ní wọ́n máa ṣe dáadáa o ìwọ́n lọ́rọ̀ tó bá ti wá di pé ah, ìjókòó wa parí àgọ́ tá à ń sin agbára ọ̀sán lẹ́kọ̀ọ́ yẹn kò wọlé bọ́ kò sí ta kò jù bẹ́ẹ̀ lọ àbí ká dákẹ́ o. àpapọ̀lọ̀ jẹ́ pé bóyá di senior lecturer kan ni àbí prof kan ni àwọn tó ń dẹ̀ mọ ohun tó ń sọ kókò wọlé yẹn dókítọ̀ làwọn àbí kí wọ́n dákẹ́. irú eléyìí ò ṣeé ṣe ń da pọ́n ní ẹ̀sìn o ẹnìkan wa ní Yàrá sọ̀rọ̀ àti fún anábì sọ̀lọ̀ sọ̀lọ̀ wa. Wọ́n ní yá ayé alẹ́dínà àmọ̀nù sọ̀lú àlẹ́yìn. Ọlọ́run ká ẹṣẹ́ lápapọ̀ ní sọ̀lú. Àìmọye ń tọ́lọ̀ bá lò lóòlò ní sí kátólì jámọ̀. Kílẹ̀ tó kú pà lérò náà ní pípí kó wá máa ṣe. Ó ní ẹ máa ṣàsọ̀rọ̀ àtò fún. Wọ́n bá sọ pé ẹ̀rí àwọn ọ̀rẹ́ o. Ó ní pí ká jókòó ká máa ṣe pé sọ̀rọ̀ ẹ̀yìn náà rárá ara rẹ̀ gbẹ́yàrá ẹ̀yẹ̀dẹ̀ rárá ẹ̀yẹ̀dẹ̀ ẹ̀yẹ̀dẹ̀ a ní túnmọ̀ rẹ̀ nìyẹn sọ́lú lọ́wọ́lé náà bá bí i pé káwọn ya káwọn kan jẹ láwọn ya lásàlá tù káwọn kan náà wọ́n wájú kan náà wájẹ́ ní ṣánà nǹkan ti ṣe wá àwọn èèyàn kíbò sí gbàdúkòrò wa ń ta kúrò ní kálukú ló mọ́ tó ń wọ́n ní tẹ̀lé yẹn sunday yẹn aaa wáìtì wáìtì àwọn aláfàlátò wá dá ẹni tó lọ sí ṣọ́ọ̀tì mọ̀ yàtọ̀ sẹ́ni tó ń lọ sí ẹ̀rí wa ara ẹ̀rá dánwò àwọn obìnrin wa kó sí wáìtì wáìtì lára yín obìnrin tó náà bá ń kó sí wáìtì wáìtì ọlọ́run ní ìṣẹ́wálé ní ìranù ìranù ọ ẹ ti fún àwọn tí wọ́n bá ní ẹ máa wọ́wà o wọ́n o àbíkọ́ wọ jìlìbáàbù bó mọ́lẹ̀ ẹ lọ kó sí white white ọkọ yín tẹ̀ ń jáde bàbá yín ọmọ yín wò yẹn jáde ẹ̀yin náà dẹ̀ ń wọ ọmọ yín ń ṣe báyìí jáde white white obìnrin ọkùnrin pàápàá tó bá ń sunday ọkùnrin ọmọ kó sí

ìrún yóò yọ owó mù ọ̀sọ̀láti ń lò yọ owó tóró ní ẹjẹ́ máa dá. àbájálà lẹ́rí iná bọ́là mú kọ́ọ̀lá nìkan ìrà lẹ́rí kìlà làwọn fàánzálì náà àlàlẹ́rí iná bọ́là mú rí ti sàmínà sábà ìbí máa kánú ìyá fún sókó. àwọn ènìyàn bá mú ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ní kí wọ́n sọ. Sáàrẹ́bì wọn sọ fún wọn, wọ́n bá yí padà wọ́n sórí rẹ̀ kodò. Bọ́gọ́ọ̀rọ̀ àwọn àfáà lónìí tí wọ́n ṣe ń lọ́ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn tí wọ́n fi ń sọ nǹkan míì. Ọlọ́ni torí tá yìí náà ṣe yìí. Àzàlínà lálẹ́bí iná bọ́lámù rí jẹ́ sáàmìnà sàmà. Àṣẹ́kọ̀ gbogbo ń bá ń yí ọ̀rọ̀ ẹjẹ́ ká mújọ júmọ̀ àti tiwa sunday ò sí nínú ọjọ́ àkójọpọ̀ fáwọn mùsùlùmí a mùsùlùmí tó bá ń kọ́ra ọjọ́ pọ̀ ọjọ́ sunday tàtàbùhù bí lókùn fáàrí ni ó ń pẹ̀ṣẹ̀ àwọn kírísítẹ́nì ni ó lè ní wọ́n nígbà tí kí n ṣe pé kó lè kí ó jọ sunday ẹ̀tún wá sọ sunday náà kódà máa kọ ọgọ́rọ̀ ọbẹ̀ á tún máa kún ju júmọ̀ àdé lọ torí owó ni o torí owó ni o àtìtorí òkìkí àtìtorí èrò ọwọ́ asọ́dì society ọ̀rọ̀ ẹ̀sìn Allah ó dé yí bá àṣàwọn ará lọ́rin ẹjẹ́ ya padà kẹlẹ́ ẹ̀sìn ma náà àǹzálínà lábẹ́ ẹ̀yìn náà Iṣẹ́ tọ́lọ̀ bá ní kí wọ́n ṣe wọ́n ṣe ń tọ́lọ̀ bá ọ̀rọ̀ wọn ni wọ́n gbájúmọ́. Zàlìnà alálẹ́bì lọ́sọ̀lọ́mù. Ọlọ́run ní torí bẹ́ẹ̀. Ìtàzàmà. Ọlọ́run bá ta àdùlù wọn Torí pé ìwà tí wọ́n hu ìwà kò kí ni. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة àwọn yóò ṣe ìbàhàn àdáàbọ̀nálẹ̀. wọ́n ní ńlá lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní pàlẹ̀ yá ìdarí ìlàdínà yóò kọ́ àlìfóònà. àlìfóònà àmúrí. ẹni tí bá ń yapa ọ̀rọ̀ ànádì àṣẹ tànàbì bá pa yín àṣẹ tànàbì pa yín ní fẹ́ tẹ̀lé súnà. yóò kọ́ àlìfóònà àmúrí. Arábìnrin àlékún bí súnnàtì. Súnnàtì lè kú làfà yẹ̀rọ aṣídì ìdálmàdì yìí. Arábìnrin súnnà mi tọwọ́ yẹn tẹ̀lé ti mú dáadáa o. Ìgbájúmọ̀ dáadáa o. Àṣẹ ni Ìyá kún wà mú dáadáa ti lè wá ní ẹjọ́ ara yẹn má dáadáa lẹ́lẹ́ o dáadáa ní gbogbo nǹkan ń dárúkọ tá ń sọ yẹn o. àyàtà kó lámú ṣúgà bá ti o. a ti sọ́nà lánàá pé kò sẹ́ni kan tó fìdí rẹ̀ múlẹ̀ báyìí ni wọ́n bí ànábì déètì báyìí ni wọ́n bí lẹ́yìn ká mọ̀ ni wọ́n bí ṣùgbọ́n déètì báyìí ni wọ́n bí kò sí orí kọ́. على ربيع الربيع الأول في ọjọ́ kejìlá ثاني عشر من شهر ربيع الأول àwọn kan sọ pé jọ kejìlá oṣù ربيع الأول àwọn kan ní الثامن عشر من شهر ربيع الأول àwọn kan ní ìjọ kejìlógún nínú oṣù ربيع الأول àwọn kan sọ pé rárá ولد في شهر رمضان àwọn kan nínú oṣù Ramadan wọ́n bí àwọn kan sí ní rárá ولد في شهر شعبان inú شهر شعبان inú oṣù Ṣàbáàn ni wọ́n bí ọ̀rọ̀ wájú ara wọn wọn kọ̀ tọ́jà wọn wọn rí jọ yẹn ṣáájú sí gangan láti sọ ní pàtó péjọ báyìí ní gbèdéke péjọ báyìí gangan ni o. ìyá fún wọn mú dàbà tìlẹ̀ òmù. ẹni tó ń bá wa lóun ní àkọọ́lẹ̀ ẹjọ́ tí wọ́n bí ànábì yàtọ̀ síjọ mọ́ndé tó wá mọ déètì yẹn gangan tó fi wá mọ̀ pé déètì yẹn náà ní kán ṣe mọ́ nídìí rẹ̀ yìí. ẹni yẹn kó tiẹ̀ jáde síta nínú Kùránì ló wà lábẹ́ nàhàdìr. a kàn mọ̀ pé ọdún eléyìí ọdún tí àwọn ọmọ wa fi ẹni wó kàá bà ó dẹ̀ jọjọ ojú ọjọ́ Monday ó tán. ṣùgbọ́n àfìdí rẹ̀ múlẹ̀ púpọ̀ àfáàyè ni wọ́n fẹnu kò lórí pé jọ ìjọ kejìlá oṣù Rabiul awal. òun náà lọ́jọ́ tá ànábì jáde láyé. Sallallahu alaihi wasallam. Ìgbà àwọn pè lọ́jọ́ òbí rẹ̀ yẹn, ọjọ́ tó jáde láyé nìyẹn. Ajá tó òkú ànábì sallallahu alaihi wasallam a lè sọ fún akọ́ fún ara rẹ̀ ò ṣe àwọn sàábà ò ṣe bí tí wọ́n lọ ń ṣe lónìí àwọn tó tẹ̀lé sàábà ò ṣe ọmọ àfáwà tó ń tẹ̀lé tán kátẹ́rà àwọn ìmọ̀ mọ́lẹ́kì mọ́mù ṣáfí àbáhà nípa ogun ọkọ̀ pátápátákò tó ń tẹ̀lé tán kátẹ́rà àwọn ìmọ̀ mọ́lẹ́kì mọ́mù àtẹ́sọ́ra ń bí ahùn ọkọ̀mọ̀kọ́l ẹ máa yìnbí láyìn boro gẹ́gẹ́ bí àwọn yahudi àtànà sọ́ra bí wọ́n ṣe yan ànábì wọn láyìn boro ẹ̀yìn ànábì lẹ́wà lẹ́ ń ṣe ẹ̀ṣẹ́ kò tó yìn ni ànábì tí wọ́n wá fẹ́ máa yìnbí láyìn boro ẹ̀sìn mi lẹ̀ innama ana abdullahi wa rasuluhu ẹ̀rọ ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ní eléyìí náà ti tó وليعذر الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أن تصيبهم فتنة ọlọ́ni ẹ ṣọ́ra o. Àlìyàlẹ́ni lẹ́bìnà yóò hàlẹ̀ fòónà àmúrí. Àwọn tí wọ́n ń takò ń tọ́lọ̀ àwọn bá kíkà náà bí sọ, tí wọ́n ń ṣe nǹkan mí. Kí wọ́n ṣọ́ra wọn o, torí kí ni? À ń tó sí ìbáhùn fìtìnà. À ń tó sí ìbáhùn fìtìnà. Fìtínà bá máa dé bá wọn láyé o. Àtọ̀sí ìbá ọmọ fìtínà. Títí àmúdàbò bá máa dé bá wọn láyé o. Àtọ̀sí ìbá ọmọ fìtínà tó. Ànábì wọ́n nù wáyé pé sallallahu alaihi wasallam. Wọ́n yẹ máa kọ́ ṣe àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà. Máa ń tẹ̀sẹ̀ bá àbí kọ́ mi. Oníkẹ́rẹ́ ẹni tó bá ti kọ́ ṣe wọn. Báwo mi ni ó? Wọ́n náà ti dára wọn. Alábìnrin ló ṣe ń bọ̀ àsìkò kan bọ̀. صلى الله عليه وسلم سيأتك لتتبعن سنن من كان قبلكم ẹ máa kẹ́kẹ́ sí tẹ̀lé orí ìlànà àwọn ẹni tí wọ́n ti ṣíwájú yín ẹ máa tẹ̀lé orí ìlànà wọn báyìí kọ́ bá ti ṣe kankan náà kọ́pì wọn nítorí Christmas jòsù jíìn bí táwọn kan jùlẹ̀ náà ṣe ní kẹwàá ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe jọ́ọ̀bì èyí tí àwọn kan kúra ọjọ́jọ́ Sunday táwọn olórin wọ́n tẹ̀ ń lídìí wọn tí wọ́n wá ń pariwo

ẹwà nítorí ẹ̀rù náà fi kùnrin lọ́wọ́ ẹ̀nà bá kú sọ́dọ̀ ẹ̀nà bá ń lú lọ́dọ̀ sí inú ilé ọlọ́run irinṣẹ́ ṣetán dáhùwà ìpàdé tí gbogbo àwọn afọ àìsìn àwọn afọ àbà tí wọ́n ní àwọn irinṣẹ́ mísíkì ni o. táwọn èèyàn fi ń sọ èèyàn nù kú lójú ọ̀nà tọ́lọ́run. alábìnrin ẹ̀ tẹ̀ sáwọn ẹni yìí pé débi pé ẹ máa kọ́pí wọn kọ́pí wọn حتى لو دخلوا جبر دب لدخلتموه alábi tó fi já sí pé tí wọ́n bá wọ jọfara dọ́pù tọ́pọ̀ wọnú ihò agiliti ihò aláǹkà báyìí ìdàkàlùtùmù èyí náà tẹ̀lé wọn wọ́bẹ̀ kí ni wọ́n ṣe àtúnkọ́pì wọn ẹwọ bẹ́ẹ̀ dìgà táwọn obìnrin wọ̀ lónìí kò sí nínú lágbàá mùsùlùmí tẹ́lẹ̀ táwọn obìnrin wọn bá ń lọlé ọkọ ní ìta gbọ́njú bá ń lẹ Yorùbá tipátipá lẹ onípẹ́tọ́ bá ti múyàwó bọ̀ ní sábà yìí wọ́n ti di aṣọ aṣọ òkè bú lára ó ti wá sẹ́rí kodò ẹ ní rójú rẹ̀ àwọn àfáàgùn ní rí ibi tó bá bẹ̀rẹ̀ bí tó máa jókòó níta fún máa parí program báyìí ẹ ní rí. fàlíyà tó darí lẹ́bi ìtayọ̀ kọ́lì fún ní àmúrí yìí tó ṣe ìbá ọmọ fèsì tó tó ní àwòyọ sí ìbá hàn. àdábùn àlè. Nǹkan wá dàrú lónìí, ó wá ń di iṣẹ́ kó tó àwọn kan lọ́dọ̀ tí wọn. Àwọn máa ń wọ wedding gown. Ẹ máa rí gbogbo ara obìnrin sálẹ̀ àwa transparent báyìí. Subhanallah, àwọn Mùsùlùmí náà wá bẹ̀rẹ̀ sí lọ wọ̀. Ọwọ́ ni ìtìlú kọ̀ọ̀kan fi ṣe ẹ̀ngíjì tàbí kí máa náà fi ìdè. Allah ọ̀pọ̀ àti wà wọ́jẹ́wájà àwọn àfà. Àwọn àfà rẹ̀ òkúta bá ní kọ́mẹ́ntì lórí ilé àwọn ẹbí yóò ní fún wa wọ́lá tí wọ́n nìyẹn jẹ́ káà gbówó tí a kama yí padà ká máa lọ wọ́láyà wà sọ̀rọ̀ ìyàwó afẹ́ lè jákò lójú agbó sílẹ̀ kí n ṣe gbogbo òde náà fà máa fẹ́ lọ òjì tó bá ti ní rọrọ ọlọ́run ọba sọ tó ti ní ròdò fi dá lójú bá ti débẹ̀ tó rí bó ṣe rí nìyẹn yí padà ẹ má kọ́pì àwọn yẹ̀húdí àti nàṣọ́rọ́. ìwọ tó dà wá fẹ́ ṣìyàwó wọn náà tó wà lọ ń lọ sí sọ́kúmárì kọ́sù àbí kí ni wọ́n ti ń pè mínísírì rẹ́gísírì àbí wọ́n náà wà lọ sí rẹ́gísírì wọ́n lọ ń kọ́ bọ̀ wí. ìtumọ̀ rẹ̀ ni pé mo báyè mi lé ẹ lọ́wọ́ o lẹ́yìn ìwà tó fi wọ̀ o gbogbo yóò ń kọ́ lọ ṣe fún òun láyé o gbogbo yóò ń kọ́lọ́ ṣe fún láyé àfiwọ̀ yìí nìkan náà ní ohun kọ́lá kó máa ṣán dẹ̀ bí àgbàrá báyìí o ìpadà sí aburú ní kóhun tó wá pẹ́kẹ́jì o gbogbo dúkìá ohun ohun àti ẹ̀nà àwọn jọ ní ohun àpadà sí aburú ló kùtù náà lọ́dọ̀ tiẹ̀ tó máa mú ohun tẹ̀lé sọ́lọ́ ń sọ pé mọ́tínáwọ́ tó àwọn ti gbé ọlọ́run sẹ́gbẹ́ kan o yìí tí àwọn gẹ̀rì bí ń ṣe làwọn ń ṣe báyìí o bóyá àwọn èèyàn mọ̀ súnmọ́ táwọn ń ṣe ó fẹ́ tẹ́ ayé lọ́rùn ó fẹ́ tẹ́ àwọ lọ́rùn ó fẹ́ tẹ́ díẹ̀ lọ́rùn tó bá gba ń tọ́lọ̀ wọn bá ní kò dá ó bá gba láàyè

ilé ìta agbóyọ̀ ọlọ́run ṣe ní balẹ̀jọ dáadáa fún aláyé bẹ́ẹ̀ tó láti kẹyàmà má ṣe ní balẹ̀jọ aburú fún wa àbẹ̀ ọlọ́run kójọ kó fún wa ní àgbọ́yé tó fẹsẹ̀ nílẹ̀ kọ́lọ́n kó fún ẹ̀mí wa kúrò níbi rádaràta ìtawà náà ń sọ yín ọlọ́run jọ ló ní okùnfà dáadáa fáwùjọ wa àwọn tí wọ́n ń kọ́ àtàwọn tí wọ́n tún máa gbọ́ ọlọ́run jò lápárẹ́ lára wọn àmọ̀kọ́ ẹlòmí agbọ́n wáyé mú ẹlòmí agbọ́ á ṣe pé kò sí àwọn ànábí ọlọ́run náà sọ lánàá àwọn èèyàn sọ̀kù lù wọ́n àwọn ànábí ọlọ́run sọ lánàá àwọn èèyàn sọ̀kù lù owó yóò káwọn náà lè sọ lónìí káwọn èèyàn gbọ́ra ọjọ́ síbi kan kí wọ́n ṣékè káwọn èèyàn wà ń bí wọ́n máa dìtẹ̀ اللهم اشتت شمل أعدائنا ودمرهم تدميرا اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا شتت شملهم يا رب العالمين اللهم اكفناهم بما شئت وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستشكرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته